ọmọ yorùbá ọmọ yorùbá ọmọ yorùbá ẹ mo pe gbogbo wa sí attention mo pe gbogbo wa sí nu fídíò yìí ẹ wo fídíò yìí dáadáa o gbogbo wa ẹ̀yin tẹ́ bá ti wo fídíò yìí tẹ́ ẹ bá ṣí ẹ ẹ ń ṣe ọmọ yorùbá ẹ lẹ ń ṣèyàn tó dára tó o bá ṣí ẹ tó o bá like ẹ tó o bá subscribe sórí ìkànnì yìí a ò ń ṣọmọ yorùbá ó jẹ́ pé bàbá ẹ fúlàní ni àbí ìyá ẹ ní fúlàní hmm. ṣé ìwọ náà ń wo fídíò yìí dáadáa wò nǹkan tó ń ṣe nínú fídíò yìí wọ́n ń pín oúnjẹ fáwọn ọmọ yorùbá wọ́n ń ṣe wọ́n bí ajá bí ẹranko bí nǹkan míì ah, ó mà ṣe o ó mà ṣe o ìwọ ọmọ yorùbá tó bá wà wà nínú àwọn fídíò inú inú àwọn èèyàn tó ń bo oúnjẹ yìí tó bá fídíò yìí bá pàdé ẹ eh, mo bú yín eh, mo bú yín ẹ̀yin lẹ ṣe ra yín báyìí eh, ẹ̀yin lẹ ṣe ra yín báyìí nígbà tó ń sọ fún yín pé kí ẹ jáde fún àwọn ológun tó máa wá sí ilẹ̀ yorùbá ń gbà yẹn ẹ jáde ìgbà tó ń ṣe occupation ẹ jáde ìgbà tó ń ṣe reclaim ẹ jáde ẹ wọlé ayé yín ẹ̀yin yìí kan náà lẹ́ ń pariwo pé bàbá yín kan ti débẹ̀ bàbá yín kan ti débẹ̀ ẹ bàbá yín kan ti débẹ̀ bàbá yín kan ti débẹ̀ sẹ́yìn náà wá rójú ayé pé bàbá yín tó débẹ̀ gan kò rán yín kò rán yín àdàkẹ́ kú àbí kẹ́ kọ́ sí yín lóòyẹ̀ nǹkan tí bàbá yín yìí wá nìyẹn òun lèmi wá fi jáde síta sí tí mo rí fídíò yìí tí mo wá sọ̀rọ̀ lé lórí fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lájò níbikíbi tẹ́ ẹ̀ bá wà tẹ́ bá ti wo fídíò yìí ẹ̀ẹ́n mo sọ lẹ́ẹ̀kan sí pé tó o bá ṣí ẹ fídíò yìí tó o bá fi ránṣẹ́ sí àwọn èèyàn ẹ ní ilé ọmọ ọmọ Yorùbá èpè ni ẹ ò ń ṣe ọmọ Yorùbá ada ò jẹ́ bàbá ada ò jẹ́ ìyá ada ò jẹ́ ẹ̀gbọ́n ada ò jẹ́ obìnrin ọkùnrin tó o bá fi fídíò yìí ránṣẹ́ tí mo fi sí tí mo sọ̀rọ̀ sí èèyàn burúkú ni ẹ mo fẹ́ ṣépè fún yín because yorùbá ni èmi náà mo fẹ́ ṣépè fún yín èèyàn burúkú ni ẹ mo fẹ́ jẹ́ kán gbọ́ kán wo fídíò yìí kán dẹ̀ wo ọdún tó wà nínú ẹ kán gbọ́ ọ̀rọ̀ tó wà nínú ẹ. ẹ lẹ́ẹ̀kan sí àsìkò sì wà fún yín o láti má ṣe bí orí burúkú mọ́ báyìí àsìkò kan náà dẹ̀ ló dẹ̀ kù fún yín báyìí báyìí báyìí àsìkò kan tó wá kù fún yín ni pé kẹ́ jáde tó bá ti pe ìjọba àdèlé tíjọba àdèlé bá jáde ṣẹ́rí gbogbo ilé tẹ̀ ń ṣe yìí people are laughing at you wọ́n fi ń ṣe ẹ̀yẹ́ wọ́n fi ń ṣe ẹ̀yẹ́ yẹ̀yẹ́ burúkú ayérayé náà fi ń ṣe ẹ̀ ń jà nítorí àpò ráìsì kan ẹ̀ ń jà nítorí half ráìsì kan ẹ wo ilé ayé yín tó ṣe rí ẹ wo ilé ayé yín tó ṣe dà ẹ wá ń ṣe rádaràda ẹ wá ń ṣe ródòrodó mo mọ̀ pé ìlú ìlú Ìbàdàn ló máa jẹ́ nínú àwọn stéètì kọ̀ọ̀kan ní ilẹ̀ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí i ẹ jẹ́ ń ya yín ní etí etí wo mo fẹ́ ya yín báyìí kí pé kẹ́ ti wo fídíò yìí ni pé ìjọba àdìlé máa jáde tó bá jáde ẹ̀fọ́n ẹ̀fọ́n bíi e, bíi bíi yànmùyànmú kẹ́ fọ́n síta bíi yànmùyànmú ẹ bẹ́ẹ̀ ni màá sọ fún yín kẹ́ fọ́n síta bíi yànmùyànmú ẹ mọ̀ tí yànmùyànmú ṣe máa ń kùn tó ṣe máa ń jáde òun ni kẹ́ fọ́n síta ẹ má wàá dúró ní pé nítorí àwọn ológun kan ẹ jẹ́ ń láyé yín tí ò bá yé yín dáadáa ẹ̀ ń ṣe ará nàìjíríà mọ́ o gbogbo ọmọ yorùbá nílé lóko lájò nírìn àjò níkíbi tó bá wà ẹ̀ ń ṣe ará nàìjíríà mọ́ o ẹ má jẹ́ kán tàn yín ẹ̀ ń ṣe nàìjíríà mọ́ ẹ̀ ń ṣe nàìjíríà mọ́ rárárárá kò sí nǹkan tó kàn yín pẹ̀lú nàìjíríà mọ́ ẹ̀ kò sí nǹkan tó kàn yín pẹ̀lú nàìjíríà mọ́ ibùdó gan bàbá yín fẹ́ Tinubu tó wà níbẹ̀ yẹn tó wà lórí àléfà lọ́wọ́lọ́wọ́ báyìí ó mọ̀ pé ẹ̀ ń ṣe nàìjíríà mọ́ bọ́ kò rán yín kò ràn yín kò ràn yín ó mọ̀ pé ó mọ̀ pé ẹ̀ ń ṣe nàìjíríà mọ́ tẹ bá wo ìrìn àjò tóun náà ń ṣe ẹ̀rí pé òun náà ń sá kiri ni kò dúró sóojú kan ìlú India ló wà báyìí òun ń lọ kiri ó ń wò pé kí lòun lè ṣe báwo ni ilẹ̀ Yorùbá ò ṣe ní dúró gbogbo ọ̀nà ẹ ló ń gbà kọ́ ilẹ̀ Yorùbá ti dúró ádàdà lákìtàn náà ilẹ̀ Yorùbá máa dúró ó dẹ̀ máa dúró gbogbo nǹkan tó bá lè máa sá kiri gbogbo eré tó bá lè sá kiri ẹ jẹ́ kó máa sá kiri lọ́wọ́ yìí ilẹ̀ Yorùbá ti dúró à ń ṣe ara Nàìjíríà mọ́ ṣe rí ẹ̀yin tẹ́ ẹ sì ń pera ẹni wọ́n nàìjíríà òun lẹ fi ń jà sí oúnjẹ ṣe rí tí ilẹ̀ yorùbá bá ti wá dúró tán pátápátá ṣe rí gbogbo oúnjẹ tẹ́ ń jà fún yìí ẹ̀yin gan lẹ máa máa fún àwọn èèyàn ní oúnjẹ ẹ máa máa ta oúnjẹ ní ìpá ṣe rí wọ́n fẹ́ balẹ̀ ilé ayé àwọn ọmọ yín jẹ́ wọ́n fẹ́ jẹ́ káwọn ọmọ yín máa tọrọ oúnjẹ kiri kan dì mọ́là ẹ jẹ́ wá sọ fún yín ṣe rí gbogbo